عباد الله ما زالت الخطبة تجري حول دراسة حديث ضمن خمسة أمور وقمنا ببيان واحد من هذه الأمور وبقي أربعة فهو الحديث الذي رواه أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وهو آخذ بيدي فقال من يأخذ عني أو المال ويعمل بهن أو يعلم من يعمل بهن فقلت أنا يا رسول الله فقال اتق المحارم تكن أعلى الناس وارضى بما قدم الله لك تكن أغنى الناس واحسن إلى جارك تكن مؤمنا وحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب هذا هو الحديث الذي قلت ببيان واحد من هذه الكلمات الخمسة وهو اتق المحشار تكن عبد الله والذي يقوم بشرحه وبيانه في هذه الآونة ورضى بما قسم الله لك تكن أبنى النار فرضاء ما قسم الله لك وهو أن لا يسخط الإنسان بما قسم الله له من الخيرات وأن يشعر الاحتياء والسقينة بما وهبه الله من خيرات الدنيا وهذا لا يجب أو لا يشير أن الإنسان يكون متكافلا في عدم القيام بما هو واجب عليه من الأعمال والفعل ويتكل على أنه قد رضي بمقادر الله هذا يعني خلاف ما قصده النبي صلى الله عليه وسلم وقال الإمام ابن القيم رحمه الله أن رضا بقضاء الله أو بما قسم الله يقول بثلاثة أمور أن لا يسرق بما قدم له وألا يجلبه أو أن يتخلص من سؤال الناس وكذلك أن يكون قلبه راض بما قدم له وقد امتلأ القرآن بآيات تأمرنا أن نرضى بما قدر الله لنا قال تبارك وتعالى إنا كل شيء خلقناه بقدر هذا وقف ولو وبا حتى رجلات يولو سواج والنبي محمد وبا رجال النبي والصحابة عليه أتبنتي أنت إلى النبي كل يوم يوم القيامة أدلوا أقول لك يا kókó kárí gbogbo wọn. nǹkan tí mò ń bá lọ lórí kótópà wọn náà ní ọ̀rọ̀ àdéhùn àbúrò nígbà tó ń bí ọmọ ọ̀hán tó ní alẹ́ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́nà ló sọ àwọn ọ̀rọ̀ márùn kan tó òun ó tún pa àwọn láṣẹ wípé kó wọn máa lò ó bákan náà kó wọn máa sọ fáwọn èèyàn náà tí wọ́n lè máa lò ó ọ̀rọ̀ márùn-ún yẹn tó wá ṣàlàyé ọ̀kan bẹ̀ òun náà ni ìdíkẹ́kiri màṣáálú fẹ́kún àbájáde bẹ̀rù àwọn nǹkan tó ń jẹ́ nǹkan ìwọ̀ tọ́lọ́ ń ṣe léèwọ̀ kí wọ́n bá ti bẹ̀rù ẹ̀ kí wọ́n jìnnà sí ìyẹn jẹ́ ní tí ń jẹ́ ẹrú ọlọ́run lórí ìlú ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀jì òun náà ni bá fẹ́ lọ nínú rẹ̀ lónìí wọ́rọ̀dọ̀ bímọ kọ́sọ̀mọ̀ mọ́ ọ̀lẹ́ ṣẹ̀kún abdulẹ̀lá alẹ́bìnrin máa yọ́nú wọ àbúrẹ́rà máa yọ́nú fún nǹkan tọ́lọ́wọ́ bábá pín fún ọ ṣẹ̀kún abdulẹ̀lá wọn náà jẹ́ ẹni tó rọrùn jù wọn náà rọrùn jù nínú ẹ̀dá ọlọ́run. تري رضا أو الرضا بما قسم الله هنا لكتبة من دليل يمني sábà sọ pé kéèyàn yọnu ní nǹkan tí ọlọ́wọ́ bá pé fún yàn àwọn oyè ọlọ́wọ́ bá ṣe bí ọ̀rọ̀ jìṣẹ̀ orí rẹ̀ pọ̀ títí pé làákàyọ̀ ní ènìyàn kò sì lè kà á tó bá lóun fẹ́ máa ta oyè ọlọ́run wà ń tẹ ìlú ní ìmọ̀ta fún ọ́ ní àtúntò rà ọlọ́run bá ń tẹ́ bá fẹ́ máa ka àwọn orin ilé ọlọ́run ẹ̀ lè kà á tán torí tọ́lọ́run bá ti kọ́lẹ̀ lé ènìyàn kọ́lẹ̀ ènìyàn kó yí ọ́nà sí i àlẹ́ nínú ẹni tó bá ti rí báwọn ẹ̀kọ́ àtìlẹ́yìn náà ẹnìyẹn ní ọ̀rọ̀ òsì láyé bóyá nǹkan tó wọn bá fún nǹkan ní ọ̀pọ̀ nǹkan ní ọ̀pọ̀ àmọ́ jẹ́ni tí ó yọ ọdún tẹnu wọn bá bá fún un àwọn yẹn wà á rò lẹ́nu pé ó ní jù bẹ́ẹ̀ lọ ni tó máa ń sọ pé kéèyàn yọnu sí nǹkan tó lọ́wọ́ bá gbọ́ fún yàn òun náà ní dípò tó kù kí wọ́n máa bínú kára wọn máa kàn yàn lórí nǹkan tó lọ́wọ́ bá fún ọ. tó bá kan kí ọmọ wa ní ṣòro ìrìyà wọ̀sàkínà kí àlàáfíà ọmọ ọbẹ̀ nínú ọkàn yàn kí fọkànbalẹ̀ kó máa wà nínú ọkàn yàn pẹ̀lú òdi wọn nǹkan tó wọn bá bá ṣe fún yẹn wà á jẹ́ mọ́tò tọ́lú ilẹ̀ àkàrí ìyẹn ní máa lọ lé nàjú wo sẹ́ni ẹlẹ́ni iná ni mọ́mí tó pẹ́ yìí wà lẹ́yìn wáṣọ̀tò lọ gbà tó ń ṣàlàyé báwo ni ìyẹn ti máa ń yọnu sí nǹkan bá ṣe fún yẹn wọ́n ní nǹkan mẹ́ta lè wọ́n mẹ́rin lára ń tọ̀ àwọn kọ́ni pé ẹni yẹn yóò gbóló pẹ̀lú nǹkan bá pẹ́ fún yẹn ẹlẹ́kejì ni pé kò ní máa lọ lè nàgà àwùjọ ní ẹlẹ́nu tó bá kẹ́nà wa nìkan wá tó ní máa lọ lè ṣáájú káàkiri àwọn nǹkan yìí láti mọ̀nà pé á lágbájá yìí ẹni tí ó gba sọ́nà wọn bá fún mi kò sí ní máa bínú títí á ọlọ́wọ́n bá òṣùwà fún mi orin léyìí àbí mi ò lọ́wọ́ fún mi yìí torí nǹkan tó gbọdọ̀ dáhùn lójú òun ni pé àkàdáàrò màkúrúbà gbogbo kádàrá wa nkúnyìn òní nkúnyìn òní ní ọlọ́wọ́ bá ti kọ́ kalẹ̀ tó kò sí bí yẹn tẹ̀lé sáré tó tẹ̀yàn lé lé lé lé lé lé lé tọ́lọ́ bá léèyàn ló ní èèyàn ló ní àmọ́ àwọn afọ́nà ń fàṣì ìpè ìta ń sọ yìí o kìí ṣe pé kéèyàn wá fi nǹkan tó yẹ kéèyàn ti kalẹ̀ ìtọ́sí lọ́yà ń bá gómìnà fẹ̀ nǹkan tó yẹ kó o ṣe kí ọmọ wa ṣe kọ́ wa máa ní ọlọ́ngbà ìlú tọ́lọ́n tọ́lọ́n fún mi náà ni mo para mọ́ rọ òun ló ṣe wàhálà wàhálà tó bá yẹ pé òun ṣe níbi nǹkan ìyẹn ó ṣe bí alápèjú inú ìṣe ìyẹn fẹ́ ṣe bísíǹnẹ̀sì kan gbogbo tó yẹ kó palẹ̀ mọ́ ṣe bísíǹnẹ̀sì òun tọ́mọ bí ń ṣe náà ló ní lọ́dọ̀ táwọn nìkan ọlọ́dẹ kọ́ tí báwo lọ́sìn máa ń ṣe kíní o tó ní irinṣẹ́ o ní owó tó fi ṣe tó bá tó wá bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n mẹ́rẹ̀ sí ní jáde nǹkan mí ní jáde nǹkan mí àwọn ah, àbàkùtọ̀ ìtọ́lọ́run tọkùnrin ìṣẹ̀lẹ̀ nílé àmẹ́yìn kò ṣe kẹ́kẹ́ wọ́n rìn káàkiri wọ́n sọ pé òjò ló ti ìwé kódà yóò tó jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ní sí lágbájá yìí ah, ti ti tọ́lọ́run ọba lẹ́yìn ìgbà tó ti ṣe àwọn ìgbésẹ̀ tó yẹ kó ṣe tó lẹ́yìn ìgbésẹ̀ ní ẹ̀sọ́ àmọ́ wá yí pé bọ́lọ̀ hmm, ń ṣe lé lóde òde yìí bọ́lọ̀ ń ṣe lé lóde òde yìí mọ́ lọ́jọ́ ọ̀rọ̀ kan bí ẹni òun náà bẹ́yà ní atẹ́niwájú fẹ́ ṣe bísíǹnẹ́sì kan nígbà àmúṣe sílẹ̀ ọ̀gá báyìí ìdísíǹnẹ́ bísíǹnẹ́sì náà ni ẹjọ́ fẹ́ ṣe òun náà ra irinṣẹ́ mi náà rà pàtó yá nìkan ní bá ń yọwọ́ ní bá ń yọ bára hàn ẹ wo ẹni yẹn bẹ ní ìdíjà a, àwọn tó ń tiẹ̀ èmi ti já ọkọ mi láti ni ẹni sáà lọ́dún tàbí ẹni yẹn yìí fún mi kò sí mọ́ wá dínú náà ni tó fara mi nǹkan kan ní ẹnu yẹn ní dúkìá èmi tó lọ

nítí bàbá wọn ẹ̀fẹ́ ti pé mi lọ ẹ̀dá irú èwo náà nìyà irú èwo náà tẹ̀ òyì tí ó ti mọ okó lọ ẹ̀kọ́ fẹ́ gojú ọlọ́wọ́ tó lọ sí tọ́dọ̀ tọ́dọ̀ ọmọ rẹ̀ òun náà ni pé tó bá ti wá gbọ́n tó bá ti nílà káyì yóò ti mọ̀ pé hmm, ntọ́nà ọ̀fẹ́ pín tẹ́lẹ̀ yìí náà ni ó pẹ́ fún rẹ̀ torí ẹni ẹ wá ní yóò tó ṣe gbogbo gbalẹ̀ mi rẹ̀ ni ó mọ̀ fúyẹ́ kò sì ní máa bá ọlọ́run ọba jà tìrẹ̀ntì ò bá ti ní ìrọ̀dọ́ bí máa kọ sọ́nà ọmọ àwọn ìyàwó ìkọ́ tó mọ̀ rọ́bà ẹni yẹn padà máa bọ́lọ̀ ọba àyẹ̀já ni wọ́n mọ̀ bílé mu ọlọ́run tí wàá kí ọmọ wa bílé mu ọlọ́run tí wàá fún yẹn títí pé wọ́n wá rú ìrú gúúsọ́ ọlọ́run tí ọba yìí kì í sọ́ba dáadáa ọlọ́ba ní dáadé kún dọ̀nẹ́ntún lẹ́bi dọ̀nẹ́ntún dọ̀rọ́bì kún àrẹ̀dákún fa àbáṣún nínú ìkàwọ̀sìn òun náà lọ́padà sọ oúnjẹ tí ó ṣòfò òun ni pé kí wọ́n bá ti ń rò bú sọ́nà wọn bá lórí àwọn àkàdáàr lórí nǹkan sọ́nà wọn bá kọ kalẹ̀ kóníkálukú kóníkálukú ènìyàn padà di ẹni tí yóò máa fi mú ọlọ́run ọba rẹ̀ tòun náà ni pé mùsùlùmí ọgbọ̀dọ̀ wòye tí ìṣẹ̀mí ayé rẹ̀ ti ń lò kó o pèsè bí ọlọ́run ti fẹ́ kó ń lò náà lòun ń lò yìí àbọ̀n fún ìyapa rẹ̀ sábà wò sẹ́mi ayé àlẹ́bí sọ̀rọ̀ rẹ̀ nǹkan tó gbọdọ̀ dá wa lójú nìyẹn tó bá ṣe pé yẹn bá ń fi rírí ṣe ṣíṣàṣeyọrí ṣíṣàṣelà gbígbajúmọ̀ níbi nǹkan tó yẹn ń ṣe káyọ̀ ọmọ yẹn níbi nǹkan tó yẹn ń ṣe tó fún làbá ń fi ń dì sánmi ìfẹ́ ọlọ́run rẹ̀ á àwọn kan ṣẹlẹ̀ sáà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìyẹ sálà pé yẹn tó bẹ̀ láti wípé àti gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ fún yàrá láyé tọ́kàn yìí o tọ́kàn yẹn máa ń kọ́ ẹ kí ọmọ tó bọ́lá ọ̀hún ṣiṣẹ́ ti ẹ̀yìn o òun ò fi ṣe jàǹbá fẹ́ni kankan torí kò lẹ́bí kò ní ọ̀rọ̀ táwọn mi fún ọmọ o kódà wà lẹ́bí ṣe rẹ̀ tó náà ni kò sí àdánwò tí ò lè kàn wọ́n àwọn wọn máa ń pọ̀ jù sábà ayé tó yóò rí àwọn oríṣiríṣiríṣiríṣi nínú àwọn ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ. Aisha radiyallahu anha Abu Hurairah náà gba ọ̀rọ̀ wọn ní sọ̀rọ̀ ìbùkún wọn dé bákan náà ni. Ó ní Ànábì sallallahu alaihi wasallam ó ló ń ṣẹ̀mí ó ní ṣẹ̀mí ayé rẹ̀ táwọn rí tó dáhùn ní gbàwọn rí báyìí. Òun ni pé ما عاش ما شبع آل محمد صلى الله عليه وسلم منذ أن قدم المدينة بطعام بر ثلاث ليال سباعا lẹ́yìn bàtà nàbí kú ní maka bi maka fún n'a bi maka tó dé Madina pé mo mo túra ká ti bẹ́ẹ̀ náà maka Madina yẹn wọ Madina àìsà lóhun òòrí káwọn jẹ oúnjẹ sàlẹ́sẹ̀lẹ̀ yá ní ìlà ẹ̀yìn káwọn jẹ oúnjẹ búrú oúnjẹ tó níláàrí káwọn jẹ ń jọ mẹ́ta léra wọn rí àwọn òṣèlú ẹ̀ nípa àwọn tó ń jẹ gidi láàárọ̀ ń jẹ lọ́sàn-án ń jẹ gidi lálẹ́ wọ́n wá jẹjọ́ mẹ́ta léra wọn báwọn láwọn òní rí báwọn ní kòkó tẹ́lẹ̀ rí ìyàwó àlẹ́ sọ̀mọ́ ọ̀sán làwọn olóńtọ́ lọ́rọ̀ ẹ wo bí Ànábì sallallahu alaihi wasallam ṣe tó ẹ bí àwọn ìyàwó rẹ̀ yìí nàbí wọ́n ṣe tó nínú bọ́lá ń ṣe nífẹ̀ẹ́ wọn tẹ̀lé ayé tó wọ́n lò. tòlè ó kiri pé gbogbo ẹni tí yẹn bá rí tí nǹkan dò fún ẹni tí ayé ń da fún ní parọ́ mọ́tò ní kọ́lé ṣe oríṣiríṣi ní oríṣiríṣi ní gbogbo àwọn àṣeyọrí ayé ìyẹn ò túmọ̀ sí fọlọ́wọ́ ẹ̀ka lòun ó ṣe yóò fi rí ṣe kò túmọ̀ sí bọ́lọ̀ fẹ́ràn rẹ̀ nígbà tí mo bọ́lọ̀ fẹ́ràn rẹ̀ pé bá wọn rí ẹ̀sìn lára rẹ̀ pé ah ẹ̀rú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ti ń bọ́ sí ti ń bọ́ sí oṣù lẹ́sùn ah ṣé mo fẹ́ràn àwọn eléyìí o bẹ́ẹ̀ náà wà ní kí wọ́n á rí tálíkà náà gbogbo sẹ́ni ayọ̀ rẹ̀ ńlé ńlé ńlé ni wọn ò túmọ̀ sí bọ́lọ̀ ń kórìíra rẹ̀ ìjọ wa túlọ̀ àti bọ́lọ̀ ń kórìíra rẹ̀ ọlọ́ni pé wọ́n á ba níbi pé ah ah bó ṣe ń jìyà tó yẹ tó ti ṣírí kù ah Ah, ó ti ń lò ká lọ́wọ́ ah, ah, ó ti jẹ nǹkan mọ́rùn adúrú ìyá yìí ẹ̀rọ gba ọ̀tọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ fẹ́rẹ̀ lé ìdí ẹ̀ ti mọ̀ mọ́nu ọ̀tọ̀ ọlọ́run yìí tó àmọ́ pé kọ̀ọ̀kan lówó lọ́wọ́ lásán kí wọ́n á ní ọ̀tọ̀ ọlọ́run ní òun àbí wọ́n lówó lásán kí wọ́n á ní ọ̀rẹ́ ọlọ́run ní gbogbo torí pé bímọ ẹ̀rọ ẹlẹ́dùn kan bá rí kó bímọ ní ìpín pé áá ah, ah, ọgbọmọ rẹ̀ rọrùn báni pàṣẹ bí báyìí wọ́n sàn bímọ rọrùn sí wọ́n ní. tó mọ́tò wọn yóò túmọ̀ sí fọ́lọ́ fẹ́ràn rẹ̀ rárá rárá. tó bá kan náà ẹ wá rí léyìí kò wá rí jẹ kábí. wọ́n ní áá ah, àjọ ti délé ọkọ̀ kò kọ́pá kò gbọ́pọ́ yóò túmọ̀ sí fọ́lọ́ kólira ni. òbí ojú kí ọmọ fọ́lọ́ fẹ́ràn eléyìí tó rí ah, ah, ọ̀rọ̀ ọmọ bí òkun tẹ́bọ̀ kí ah, ọ̀tọ̀ ọlọ́mọ ní ọ̀ ẹ̀hẹ́ amẹ́ríkà ìwọ ọ̀rọ̀ ọmọ bí òtún wá fún tẹ̀gájì ọlọ́run ẹ̀hẹ́ ọ̀rẹ́ ọlọ́run àmọ́ ọ̀rọ̀ ọmọ bí àmì ẹwà déjì ní ṣe káàkiri yìí ń kó ọlọ́run tó àwọn ọ̀nà ẹ̀ tó dandan ni kí mùsùlùmí ó lórí kádàrá nítorí wọn ní kí ntọ́lọ́wọ́n bá pín fún ọkàn rẹ̀ ọba lẹ̀ àlàáfíà ọba kò ní ẹ̀ ní máa tí ó máa dì tí ó máa ranjú kókókókókó káàkiri. الله صلاة الله وسلامه على رسول الله وعلى آله وصحبه ومن والاه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حليم مجيد روى ابن عمر رضي الله عنه في حديث أن النبي صلى الله عليه وسلم قال روى ابن عمر رضي الله عنه حديثا عن النبي صلى الله عليه وسلم أنه قال قد أقلم قد قد سعد من أسلم ورزق خفافا وصنعه الله بما اعتاد وهذا الحديث يشير أن من صنعه الله بما اعتاد إنما قد أوتي خيرا كثيرا وهو يعيش في الدنيا عيشة رغدا ولو لم يكن معه مال ويعيش مع الناس معاملة طيبة حيث لا يحسد أحدا بما أنعم الله عليه ولا سيما أن الحسد يرث الضبط أو الضبط أو البخل لنعمة أنعمها الله على عباده عزني الله وإياكم من شر الحسد فأدا قلب ولوضع حتى رأى àti ìgbẹ́ rẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráàlú àlẹ́bí àwọn sàhábà rẹ̀ abẹ́lúwa tó ti jẹ́ kí atọ́rọ̀ yìí kò fi kárí gbogbo wọn. ọ̀rọ̀ nípa ìyọ́nú fún tí olúwọ́ bá pẹ́ fún wa tọ́lọ̀ bá pẹ́ fún yẹn. kí ni ọmọ ọjọ́ ló fi náà ni mò ń bá lọ nínú àdéhùn tí Abu Hurairah radiyallahu anhu tó gbà wá ní ìbámu nínú àdéhùn ní sí Abdullahi bin Amr bin ọba àdéhùn ni wá ní alẹ́ bí sọ̀rọ̀ mọ́ mú pé qad aflaha man aslama. ورزق خفافا وقنعه الله بما آتاه tọ́ba ní pé kalẹ̀ tí ó rí àṣeyọrí tó rí ayé tó là níbi wàhálà òun náà yẹn tó bá ní ayé ọkàn pẹ̀lú nǹkan tó lọ́wọ́ fún un. àlẹ́bí sọ̀lọ́ ọ̀sánlá ní kọ́sí áfìlàṣà ó ti là ó ti ṣoríire من أسلم أنتبه مسلمين ورزق قفافا tọ́lọ́n tó wá fún ní nǹkan tó tó ìtumọ̀ kọ́lọ́n fún yàn ní nǹkan tó tó yàn òun náà nǹkan tó ṣe pé nǹkan yẹn yọ sí ọlọ́run ẹ̀rẹ́ tó ní yóò máa mú gàrí lápòjú tó bá ti jáde lọ́ta yóò ti fi ìgbálẹ̀ sí òun ibi à ah, àwọn ń ta yín ẹ wà ní kílẹ̀ jẹ́ à ah, ẹbí tí ń ta yín tó àwọn olùkọ́ ti jẹ ẹran lórí rẹ̀ gàrí ló sì lè torí òfin ẹ̀ka yín lẹ́wọ̀n rí àpẹẹrẹ títa yín lára rẹ̀ olùkọ́ kò ní ẹjúmọ́ ẹnì kankan ìlú ẹjúmọ́ ẹnì kankan tó àlẹ́bí nínú ẹni yẹn ah, ọmọ ìṣòro rẹ̀ ló dé tọ́kì fáfà ẹni tí ọlọ́wọ́n bá fún ọtẹ lọ́rùn ọtẹ lọ́rùn kò ní máa bínú tẹnìkan ẹni tó bá ní tọ́lọ́wọ̀n ẹ̀rẹ́ àwọn Yorùbá máa ní pé kò sẹ́ni tọ́lọ́wọ̀n ọ̀bọ̀ òṣèlú fún abẹ́ni tó bá ń sọ pé tòun ò tó nù ìsọpé tòun ò tóun sì ní àìmórí ọlọ́run ní jẹ́bà àìmórí ọlọ́run alẹ́bí ní ẹni yẹn ti ṣoríire ẹni tí a máa fún láti fi ọmọ ní tó sì tó ẹnu ìwọ̀n lórí ẹ̀ náà tó o sọmọlẹ alikifa anabi ní sílẹ kifa kò ní pé nǹkan tó ṣe pé ọfẹ ná hundred naira ní òní sílẹ yóò tó wá rí hundred naira wọn náà wọn àti nínú ẹka ọ̀pàdé náà nù wọn tún dọ̀là wọn tó níbi hundred naira àjẹjẹ sọ pé one thousand ó tún ní one thousand tí wọn nà náà lọ́la wọn náà ó sọ parí pé ọlọ́run já tó rí sọ̀tọ̀ la irú ìṣẹ̀lẹ̀ tá a lè sọ̀tọ̀ àgbàdàgbò ṣẹlẹ̀ sáwọn tó kíkí ní oṣù mọ ìyàtọ̀ nu ẹlẹ́ni ní ọ̀dọ̀ náírà ẹlẹ́ni ọ̀dọ̀ náírà ẹlẹ́ni ní one thousand ẹlẹ́ni ní five thousand tó o bá ti ń rí èdè tó ní ìdùnnú tó sì ń rí lòbò oṣù fẹ́ kọ́ á sẹ́kù à ẹlẹ́ni yẹn ti torí rè torí rè bákan náà wàkọ̀nà àwùwọ́ ubi mọ́ àdá tọ́lọ̀ tó wá tó fẹ́ nìyẹn ní ayọ̀ kan pẹ̀lú ọ̀rọ̀ bá pọ̀ tó ṣẹ̀rí kéèyàn ó ní ìyọ́nú tí tọ́lọ́wọ́ bá ṣe fún yàn a máa mú yàn ní àlàáfíà nílé ayé àlàáfíà wà lára yẹn ìdùnnú ọmọ wà lára ẹni yẹn gbogbo ògbà ni kọ́dà àwọn èèyàn mọ̀ wípé àfihàn ah, ń ṣe léyìí òun ò sì ní nǹkan kan ń ṣe èèyàn mọ̀ ní pé ìnira ń ba òun ò sì ní pé ìnira ń ẹni àwọn yorùbá mọ́tò pẹ́ nìkan àwọn mímẹ́tò pẹ́ mọ̀ wọ́n láwọ̀ sọkún òun ti mọ wúra rẹ̀ ní àwòrẹ́rìn kìí ṣe ibú o nígbà míì kìí ṣe ibú ẹni tó dídá yọ ọ̀rọ̀ rẹ̀ àmọ́ rí bẹ̀ dáadáa ẹni tó mọ̀ ara rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ̀ rí bẹ̀ dáadáa yẹ́n mọ̀ wọ́n fi ẹ̀wọ̀n kìíní kan bá òun sì ni òun fi rẹ́rìn sí ìta rẹ̀ òun ti tẹ̀lé sí dùn mọ́ òun kò bá ló jẹ́ tòun lò wá nínú ta erékeré النبي صلى الله عليه وسلم حديث في صحيح مسلم النبي لا تنظروا إلى من هو قل انظروا إلى من هو أسفل منكم النبي انت بقى ما ويا ما ويلتو تينا ما ويلتو تينا gbogbo ọ̀rọ̀ ayé gbogbo ọlá ayé lọ́wọ́ ẹni tí ó tóyún anabi ni wàlá tẹ́wọ́ burú lámánú wa ẹ̀ẹ́dá minkum ẹ má wù ẹni tó dùn sí lọ́mọ níbi wàhálà ayé níbi ọlá ayé tọ́lẹ́dì ń tẹ́bá tí ń ṣe báyẹn tẹ́bá tí ń wu ẹni tí ó jù yín lọ wọ̀rẹ́ àlíkà àjìdàrú àrùtẹ̀zọ́rù ní ìlàkàmùlà tẹ́bá tí wọ́n tó jù yín lọ ẹ padà mọ́ wá yẹ pẹ̀lẹ́ ìṣẹ́ tọ́lọ̀ ṣe fún ẹ níta fún ẹ padà jálá ìrìn ẹ mọ̀ bínú ní kádàrà ọlọ́wọ́ ọba òun náà tó kọ́ wa ní ẹ̀kọ́ tó ká máa yọnu nǹkan tọ́lọ̀ bá ṣe fún wa ká má máa lọ lè yanjú pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ ayé mọ́ bá ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹni tó bá jìyàn lọ́dọ̀ yẹn máa ń wò papọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn báyìí kí á àwọn eléyìí wọ́n tẹ̀sán ọlọ́run àwọn eléyìí dúró déédéé jù wá lọ. àbọ̀kọ̀ àwọn ọ̀gá ẹ̀ àwọn náà tún bẹ́tà àwọn kan ìdúrà àwọn kan ní ìtẹ́bọ̀ àwọn náà lọ lè jọyìn àwọn ẹlẹ́bọ̀ jọyìn wọn. tó ẹni tó bá jiyàn lọ nìyẹn máa ń wò nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn kan náà ti dúró dédé yìí àwọn ni mo ti kúnlẹ̀ fún yàrá yìí ẹni ìlú ẹsẹ̀ ń lè ń yìí àwọn ilé fi yí ọdún ti lè mú àmúra wọ́n ti sùúrù wọ́n ti gbogbo ẹ̀ wọ́n ti bu kò sí ní ẹ̀hẹ́n ìlú wó àwọn dáadáa wọn ló mọ dáadáa ní tí àwọn búgbàdà ni yẹn máa ń sọ yẹn máa ń wù lára àwọn èèyàn nígbà náà bí pàwọ́ láti ènìyàn ìpà méjì náà tó bá ti ń wu àwọn èèyàn nípa ọ̀rọ̀ ayé ènìyàn padà ṣá erékeré ọlọ́wọ́ akíkúgbèrè abúgbèrè ìwálẹ̀ tí yóò lè máa rí orí ìwọ ọlọ́run yóò sì máa dúpẹ́ fún un bákan náà tí yóò máa bínú sí kádàrà ọlọ́run ọba اللهم أصلحهم وأصلحنا يا رب العالمين اللهم اجعل أموات المسلمين وخاصة مهم هذا المسجد اللهم اسله وارحمه وقم برعايته وكفه ولا تكن علي يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار